orí wọn ẹ̀ pé orí wọn ẹ̀ pé wọn ẹ̀ ronú wọn ẹ̀ ní ronú ṣẹ́mi sì ń sùn ṣẹ́mi gbé pílò ṣẹ́mi fi rọ̀rí ẹ̀mí sì ń sùn ẹ̀ e ronú torí tẹ́ bá ronú ni àwọn kan ní máa jáde pé olè mi dájú olè ẹ lọ olè apc dájú olè pdp lọ sórí yín burú ni sọ́n bá mi ṣe yín ni ẹ wò èmi ò sí láti sọ máa fọwọ́ pa yín lórí o ó dàbí ìta fọwọ́ para wa lórí gan ti tó ká bára wa sọ òtítọ́ ṣé n ti lọ́mọ ìyá méjì tán bá wọnú yàrá tán wá rẹ́rìn jáde ẹ mọ̀ púrọ́ náà pa fúnra wọn mo wá bá yín sóòótọ́ ọ̀rọ̀ ni wọ́n ti jọ ń ṣèmi àti yín if by now bí tá a dé orí yóò ti ṣe ọpọlọ yóò pé wọ́n ti ń ṣe yín wọ́n ń dè yín gidi gan ni àwọn tó ṣe yín wọn ò padà lẹ́yìn yín ẹ tẹ̀ dùnà ẹ tún súnmọ́ bí ẹ̀jẹ̀ ń bí yín léèrè àwọn tẹ̀ ń jà fún yìí hmm? àwọn tẹ̀ ń jà fún ọmọ wọn mélòó ló wà ní street tó ń fẹsẹ̀ rìn ọmọ wọn mélòó ló lọ sí school Nàìjíríà ọmọ wọn mélòó ló jẹ́ pé tó bá ṣe àìsàn nàìjíríà náà ti máa treat ẹ̀ ọmọ wọn mélòó ló tẹ̀lé yín lọ láti lọ kidnap láti lọ báyànjà láti lọ fọ́léèyàn láti lọ bàǹkèèyàn tó bá ti sọ̀rọ̀ against wọn ọ̀rọ̀ tó bá ti lòdì wọn tó bá ti wọ́n tó àṣìṣe wọn ọmọ mélòó náà lò àlórí yóò pé ṣé rí ẹlòmíì ó kàn gbà wájú skul kọjá ni skul kọjá lára ẹ̀ ṣé nǹkan tí mo sọ ẹlòmíì wà ní orí wọn ò gbéwèé kòkòrò wà ní orí wọn ṣé wàá rí kòkòrò tó wá wà nínú orí wọn yẹn àwa wá ṣetán àti yọ kòkòrò yẹn kúrò orí yín tí ò gbéwèé yẹn á wàá fọ gbogbo nǹkan tá à ń sọ á máa wá fọ sí wẹ́wẹ́wẹ́ báyìí tó máa fi yé yín ẹ ń pariwo magun o wọn ti mú magun o ẹ kíní kan gbogbo ẹ̀fọ́ máa tì mí ó kì í tìǹbà ẹni tán ni kó máa mólè gbowó táwọn ò lè bá jí kóun náà kó kó mú wọn báyìí kó mú wọn ẹni ọ̀hún òun náà tún wá jí owó tó jí owó táwọn tán jí jí òun náà wá tún jí wọ́n wá wọ́n wá suspend ẹ̀ wọ́n láwọn kí náà tún láwọn ṣe wọ́n wá gbẹ́ lómi sí ṣé ẹ mọ̀ pé ẹni tán gbé sí iná òun náà ti gbà kan kówó jẹ rí wá rotate ẹ̀ wọ́n gba yín lójú wọ́n ń jà yín lólè wọ́n dẹ̀ fi ń yí yín lójú báyìí wọ́n ń gbé títà kẹrẹ́ báyìí pé kò sí nǹkan tá a máa tẹ̀ máa ṣe sí i bẹ́ẹ̀ ni ajú owó yín kò dẹ̀ sí nǹkan tẹ̀ máa ṣe sórí yín ò pé wọ́n ti jayé yín ayé àwọn ọmọ ọmọ yín ayé ọmọ ọmọ ọmọ yín generations to come generate mi sọ pé generation generations mo fi ẹ́ sí to come wọ́n ti jẹ́ ṣé bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ nu orí yóò dé pé àwọn kan sìn wọ́n ti ń kóra wọn jọ wọ́n ti ń gbìmọ̀ pọ̀ pé twenty twenty three o àwọn tó máa dìbò fún PDP orí yín ti burú mi fẹ́ ṣépè má bínú ṣe nígbà tó ń dé kámpù láti APC tó ń bọ́ sí PDP PDP abọ́ sí APC ẹ̀jọ̀ ṣé kankan ṣáwọn èèyàn kan kan ni wọ́n ń deport ni wọ́n yìnbọn tara wọn ni wọ́n ni wọ́n ń ṣe pàṣípààrọ̀ ṣé èèyàn kan náà kọ́ ni wọ́n ni like wọ́n ń ṣe group of people are they not the same set of people no bóyá kò yé mi are they not the same set of people are they not ẹ̀jọ̀ ta ló ṣe wá ta la ṣe torí tí mo ṣe ń wọ̀rọ̀ yìí ó dàbí ẹni pé we are cursed yeah we are cursed if we are not cursed gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò lè máa ṣẹlẹ̀ níwájú ojú wa báyìí ká dẹ̀ máa di etí wa báyìí ká máa di ojú wa báyìí ká sọ wípé rárá o ìyà yẹn gangan la fẹ́ tẹ́ ẹ bá ti rí àwọn tó jẹ́ pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àwọn ọ̀jẹ̀ ìlú àwọn ọ̀bàyéjẹ́ wọ́n á lọ sórí Facebook wọ́n á máa lọ report account alákàùnt wọ́n á máa block wọn wọ́n á máa ah ó mà ṣe o ẹ ti máa mọ̀ wípé àwọn beneficiaries àwọn tí wọ́n ti benefit àbáwọn kan ṣì ń benefit lọ́wọ́lọ́wọ́ nínú one Nigeria yìí àwọn ni tá a bá rí ẹnikẹ́ni tí ò support Odùduwà wọ́n ń benefit nínú one Nigeria náà ṣe support ẹ̀ a lè sọ̀rọ̀ ẹ máa ní kán wá kidnap wá a lè sọ̀rọ̀ ẹnìkan wá balẹ̀ jẹ́ a lè ṣe kankan ẹnìkan wá fọlé kí ló dé ẹ fẹ́ ra ayé kẹrọ̀rùn mọ́ ọ ni nígbà tí èèyàn kan ṣo èèyàn kan ṣo bá ń kó five hundred and fifty billion ẹjọ ṣé wọn fẹ́ ra ayé kan rọrùn ẹ ti gbàgbé àti sùn ẹ̀sùn ayédàwà ìlọ fúnra yín rẹ dára yín o ẹ tẹ̀ wá bẹ̀rẹ̀ tó dá yín mú ẹ ti jẹ jẹ ara èèyàn ẹ ti mẹ̀jẹ̀ èèyàn ẹ wá láàánú mú ojú kàlùwọlẹ wá ń lò ẹ sọ nàìjíríà èrò nàìjíríà bá ṣe pọ̀ tó ẹ sọ wá sóko ẹrú ẹ sọ nàìjíríà di the the biggest the largest the toughest poorest country ní ìlú tó ń ṣàn fún wàrà àti oyin especially Odùduwà anyway Odùduwà la fẹ́ gbogbo ẹnikẹ́ni tí ò bá wá lọ́wọ́ sí Odùduwà tí ò buwọ́ sí petition tó ń lọ ní Telegram platform tí ò fọwọ́ sí ọmọ àlè ni wọ́n ọmọ àlè mo sọ ọmọ àlè gidi nìyí ṣẹlẹ lómi tó máa sọ wípé ọmọ àlè lèèyàn wọn máa wò pé àbẹ́yà bàbá ẹ̀kọ́ ló bí iná ṣe ń pè lọ́mọ àrírọ́ o ọ̀pọ̀ èèyàn tó yẹ pé bàbá wọn ló bọ́ ṣùgbọ́n wọ́n ti di ọmọ àlè along the line wọ́n ti di ọmọ àlè ẹni báwo náà ṣe di ọmọ àlè torí owó torí ipò torí agbára wọ́n di ọmọ àlè wọ́n fọwọ́ sí wọ́n fi ju ilé bàbá wọn tá a bá tẹ̀ tí wọ́n sọ pé wọ́n fọwọ́ sí ju ilé ẹlòmíà máa ní àbíyá ńgbà tán bílẹ̀ rè pé níbo nílé bàbá ẹ̀ bóyá wọ́n fọwọ́ sí ju irọ́ ṣó tán nǹkan tá à ń sọ nù ẹ ti gbàgbé àṣà tọ́mọ́lẹ́yìn fọwọ́ sí ju ilé bàbá ẹ̀ ó ti wùwà ìtọ́ ìwà burúkú ìwà tó burú jáì ìwà tí ò ṣe fẹnu sọ ìwà tí ò ṣe tí ò tí ò ṣe describe náwùjọ lẹ́ni yẹn tí wọ́n á fọwọ́ sí ju ilé bàbá yìí gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́ pé alátẹnujẹ ìjẹkújẹ ọba ìjẹ ní ọmọ àdè ní ọmọ àdè ní tẹ́ wọ́n sọ pé olóyè ọmọ àdè ní ẹ̀ lánàá wọn lójú mẹ̀kúnnù ó mà ṣe ọ́ ó mà ṣe ọ́.